بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والسالكين مسلكهم إلى يوم الدين أداك فو الله سبحانه وتعالى اترى كلون تشولاري ولا جنجتاري فنبي ولولو وللفاوة أريكوشيوة صلى الله عليه وعلى وسلم kọ́lọ̀n kó mú bá gbogbo àwọn sàábì rẹ̀ gbogbo àwọn tí wọ́n pọ̀ wọ́n tẹ̀lé wọn lẹ́yìn ìyọ́nà ọlọ́run kọ́lọ̀ kó mú bá wọn ọlọ́dá ilaha illallah ní kíláàsì tó lọ lọ́hùn lọ́sẹ̀ tọ̀hún gbẹ̀yìn láti sẹ́nu lé hadith number thirty six inú tíra al-imam an-nawawi alayhi tí wọ́n pè ní al-arba'in al-arba'in هنا عم يقوتين بنو حديث 36 يقول لك وقو الحص على تنفيس الكرب عن المؤمنين لقاله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة إذا يجو تنشأ الله بعضه عن يجو lórí ìmá sí páyà ìṣòro àbíbànújẹ́ èyí tó bá dojú kọ mùmìnì ká kún lọ́wọ́ láti sí páyà ìṣòro yẹn fún ká rescue ẹ̀ nínú pitiful condition tó bá wà hadithi yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ mùmìnì ọmọ ìyá wa nínú Islam láì má wo tẹ̀yà láì má wo tìran láì má wo tèdè láìmọ́ wo ta wọ gbogbo ìṣòro yòówù tí mùsùlùmí bá ní ìṣòro owó ni ìṣòro àláfíà ara ni ogun ló ń ni àtàwọn ìṣòro bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká gbìyànjú láti kun lọ́wọ́ láti ràn án lọ́wọ́ láti làákòónú ìṣòro yẹn ọ̀nà táwa náà wà á gbà kò ní jọ́nà tí náà gbogbo rẹ̀ tá a bá fẹ́ ṣe fún tí wá ẹja ẹja ẹja ìyọ́kù nínú ọ̀fìn tó jì sí yìí kó má sì pọ́ náà haram ọ̀nà tó lọ́ba subhanahu wa ta'ala ṣe léèwọ̀ làwọn náà tún gbà á rí ilé mú nínú ọ̀rọ̀ tó ń ṣe ọlọ́run bá sọ sallallahu alaihi wasallam tó ní man naffasa an mu'minin kurba yẹn kí ọ̀rọ̀ di ẹni bá bá mùsùlùmí tó bá kán ṣòro kan nínú àwọn ṣòro ayé نفس الله عنه قربة المكرب ليوم القيامة الله سبحانه وتعالى يوينا كو نصرك ننصر جبل القيامة إنه حديثي وإن شاء الله صلى الله عليه وسلم ولمن نفس عن مؤمن ẹni bá gbìyànjú في يوم مسلمي kó mùmìnì kó من ìṣòro kan náà أنا ìṣòro ayé ànábìdá akọ mùmìnì. sẹ́yìn túmọ̀ sí pé o le jẹ́ le ó lè jẹ́ kiri yó tí tó bá ní ṣòro sánàbí discourage wa kábàtà soro ẹni níbọ́lọ̀ bá ṣe gbà wá láyè ma bó bá ṣe gbà wá níyànjú ma ara islam gan farama kaṣe dáadáa sí wọn tí nǹkan bànújẹ́ bá ṣẹlẹ̀ sí tún ń bẹ nínú nǹkan bànújẹ́ káwọ́nà káàkiri dẹ́rìn pa wọn lè lórí nínú Islam kọ́ wa sí gbogbo ọ̀nà ọmọ ẹ̀dá ẹ̀yẹn ni ṣùgbọ́n sábà wípé mọ̀mí ní òdodo tájọ jẹ́lẹ́sẹ̀ kan yóò tẹ̀sẹ̀ rí èèyàn gbọ́yé jẹ́ ń tí èyí sí mùsùlùmí lọ òun tẹ̀sẹ̀ rí èèyàn gbọ́yé kí wá ṣerú mọ̀mí ní ẹlẹgbẹ́ èèyàn tẹ́yẹjọ́ mọ̀ ìyá nú ẹ̀sìn níwọ̀n wà ní ìṣòro tẹ́yìn wà níran lọ́wọ́ yóò tún lékún ìbànújẹ́ fún ni nànábì fi kọ́kọ́ dákọ nànábì fi dákọ mọ́mìn yóò tún lékún ìbànújẹ́ fún ni yá tó ti pàjọ jẹ́ muslim tó ti pàjọ jẹ́ lẹ́sìn kan tàjọ ń kírun wọ́n sì ń wò mí nínú ìṣòro yìí wọ́n sì dá sí mi òun ló fa tó ń ṣọlọ́ fi ni. bó ti wò ó rí láàrin gbogbo àwọn tá a bá ẹ̀dá èèyàn tí mo mì nílà kọ́kọ́ tí ń jásí pé ní òfin ẹ̀sìn kódà nù mọ̀lẹ́bí nígbà tí wọra wa nílẹ̀ káàrọ̀ òjì rẹ̀ yìí tí ó bẹ̀ bá wáyé bẹ́ẹ̀ ẹni kọ́ fún ní preference lórí àwọn tó kù ẹni tó bá jẹ́ mùmínì tó bá jẹ́ mùsùlùmí òdodo àǹfààní àkọ́kọ́ nìyẹn wo ti ẹ̀yà wo ti ran láìmọ́ wo ti bátan láìmọ́ wo ti wo tàwọ̀ gbogbo ọ̀nà tábà fẹ́ kan lọ́wọ́ kó jọ́nà halal torí pé ọlọ́run ò tójú ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ gbogbo ìgbà yìí ó ti dọ́pọ̀lọpọ̀ fìtínà ńlẹ̀ sínú ìgbàgbọ́ ẹ̀sìn wọn lè tí wọ́n sì fúnra mà bẹ́ẹ̀rẹ̀ ni kódà ó lè lọ máa gbé ẹbọ torí èèyàn kò ní àti bánàbí ní ká gba mùsùlùmí lẹ́nu ìṣòro sallallahu alaihi wa sallam ó lè gbọ̀nà haram láti fẹ́ fi ran mùsùlùmí lọ́wọ́ ó kọ́ mà dáadáa lẹ́nu alóní connection gbogbo àwọn expected requirement tó yẹ kó ní kó tó gba sẹ́yìn wọn boycott short corner à ń torí pé ó jẹ́ múmìnì. àwọn nǹkan wọ̀nyẹn já ronú sí dáadáa o bí àwọn counterpart wa nú ẹ̀sìn wọn tó bá ń sàmúlò mọ́là táwọn ń tẹ òfin ọlọ́ọ̀bá lójúmọ́lẹ̀ ní òkan o táwọn bá ń lo short cut short cut short cut tán fúnra wọn ṣẹ́ ẹ̀yìn ẹ̀yìn torí pé lẹ́ bá dòwò pọ̀ àǹfààní ẹlẹ́ẹ̀kejì annaljaza aningis al'amal tanfisin bitanfis وهذا من كمال عدل الله عز وجل ولكن يختلف النوع لأن الثواب أعظم من العمل فالحسنات بعشر أمثالها إلى سبعمائة ضعف أقول لك جنيا ونمكي irú sẹ́tì yẹn bá ṣe náà lèyìn ó gba aládà rẹ̀ wájú ọlọ́run lèyìn ó gbẹ̀sán rẹ̀ wájú ọlọ́run èèyàn kan gbà ló bọ́sà àkówó ẹ̀fọ́ ẹ̀gbìn dáadáa èèyàn kan gbà ló bọ́sà àkówó ẹ̀fọ́ ẹ̀gbìn rere wákàn bàbá wa lẹ̀ yorùbá nà ní òfin ẹ̀sìn ni ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ ni tó ń ṣe ọlọ́run ọba náà sì jẹ̀ ló ń tẹ̀ irú téèyàn bá ṣe níṣẹ́ lèyìn fi gba aládà rẹ̀ tó bá ti parí àbànújẹ́ kan kú fún mùsùlùmí lóde ayé ń bí lójú àlìkìyàmà ọlọ́run ó pa kan kú fún ọ ní gbogbo tí ń jẹ lọ́jọ́ náà lóde ayé ń bí oríṣiríṣi ìbànújẹ́ ló kàn ó kàn lára ìyàwó ó lára ọmọ ó lára ara rẹ̀ gan ó kàn lára mọ̀lẹ́bí rẹ̀ ó kàn níbi tí ń mu èyí tó wá ti ń emu mu yẹn lágbára àti lọ́wọ́ láti lójú àlùkìyàmọ̀ ìbànújẹ́ pọ̀ òfò pọ̀ lọ́jọ́ náà fìtínà ó pọ̀ àgbákò ó pọ̀ ọjọ́ náà ọlọ́run ó wà á bọ̀ sípa ẹ̀yà ìbànújẹ́ kan nínú gbogbo ìbànújẹ́ ọjọ́ náà náà fún ọ dèédé ń tó ṣe náà ló gbà àmọ́ irú wa yàtọ̀ síra wọn irú kíni ìgbìyànjú tó ṣe lóde ayé ń bí fi ṣe ìṣípayá ìbànújẹ́ kan ṣoṣo fọmọ ìyá rẹ nínú ìbànújẹ́ rẹ tó ní láyé ìgbà tó lọ́wọ́ bá san fún ọ padà lọ́jọ́ àlìkíyàmà àdìpèlé náà lẹ́yọkan ni ẹ̀san tó jọ̀hún ó sì tóbi ju tayé ń bí lọ dèdè tó fi fẹ́ ni tayé ń bí ó kéré sí wíwẹ̀ sọ́tọ́ lọ́bọ̀ ó san ṣùgbọ́n yọkan náà ni. torí pé dáadáa kẹnu ṣẹlẹ̀ Islam ìlọ́po mẹ́wàá yẹn ládàá rẹ̀ kódà nígbà míì sánìyàn bá da ó lè lé mẹ́wàá kó máa lọ bíi ẹgbẹ̀rún méje seven hundred I mean ọgọ́rùn-ún méje seven hundred ìlọ́po tọ́lọ́ fi máa sànyàn lẹ́sàn dáadáa kan tánìyàn bá dáa àǹfààní lẹ́kẹta nínú hadithi yìí isbátu yawmi al-qiyamah لقوله صلى الله عليه وسلم نفس الله عنه قربة من كرب يوم القيامة الله سبحانه وتعالى وestablish wípé resurrection day ń bẹ ọjọ́ ìgbéda alkiyama ń bẹ àwọn atheist táwọn èèyàn pè wọ́n ní free thinkers personally mo máa ń criticize word yẹn pé yẹn kan wà free from thinking lẹ́ tó bá ṣe pé wọ́n lè kọ́ àkóyawó pé free thinking táwọn rí fáà sí òlẹ̀ tó free kò ní thinking nípa ọlọ́run aha acceptable nípa àlùbá wọlé ni àmọ́ kálẹ̀dá kan ń bẹ kán wá ní gbogbo òròrí ẹ̀ láyé kò sí nǹkan tó ń rò àgbà tí ò tí kù ẹni tí ìròrí ẹ bá lọ bí pé kò sọ lọ́hùn ìròrí tí ẹni ò tún máa fi kankan rẹ̀ náà dípò ọlọ́hùn ó lè fi kú yá ìròrí tí ẹ̀jẹ̀ ló padà kàkọ́ lọ́hùn pé yóò kàkọ́ lọ́hùn tẹ̀yìn tóun bá ti lè fi orí tóun rò òun náà ni inspiration tóun náà ni revelation tóun so he is not free from thinking tí ó kàn gbé ó free ara ẹ̀ kò ní ìmọ̀rú nípa ọlọ́ọ̀bá tó dáa ó wá gbé kọ́ sára nature ara ẹ̀ wípé nature ara òun yẹn dictate ìfẹ̀mí ayé òun fún un náà sọ so à ń rí lẹ́yìn láti gbà wáṣẹ̀ náà ni táwọn kan ti rí pé wọ́n ti mòdì wọ́n tí wọ́n mòdì sí ibi ọlọ́run bá sùpánà wọ̀ tààlà tí wọ́n ń dì náà sí sẹ́ǹsì ọlọ́run pé kò sí sí ń jọ ọlọ́run gbogbo nǹkan lọ́dọ̀ wọn nature ni nínú àdéfì yìí oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó fi wà wípé àlèkíyàmọ̀ ń bẹ̀ ló fi ní tẹ́yìn bá sí pa ẹyà ìbànújẹ́ kan kó fún mi níláyé ń bínú àwọn ìbànújẹ́ ayé lójú àlèkíyàmọ̀ Allah subhanahu wa ta'ala yóò sì pa ya ìbànújẹ́ kan kó nínú àwọn ìbànújẹ́ wíìdà alkiyama tó bá dìjà mùsùlùmí ẹjá gbáradì ọjọ́ wíìdà alkiyama ẹjá múra ńlẹ̀ nípa ya ọlọ́run níbẹ̀rẹ̀ ọlọ́run ní kọ̀kọ̀ wa ní gbangba wa lórí àwọn ìbàdáàtì wa lórí àwọn akhlaq moral of conduct gbogbo àwọn nǹkan wọ̀nyí já fojú tó pálíkì àmọ̀ òsì ẹ̀sìtànjẹ́ lásán ni o àlìkí àmọ̀ ń أقولكني يعني أن في يوم القيامة كربا عظيمة لكن مع هذا والحمد لله هي على المسلم يسيرة بقول الله تعالى وكان يوما على الكافرين عسيرا وقال الله عز وجل على الكافرين غير يسير وقال عز وجل يقول الكافرون هذا يوم عسر أما المؤمن فإن الله عز وجل يسره عليه يخففه عنه والناس درجات حتى المؤمنون يختلفوا يختلف يسر هذا اليوم بالنسبة إليهم حسب ما عندهم من الإيمان والعمل الصالح أقول كان يعني، النبي محمد صلى الله عليه وسلم وصف لفوعك difficulties ń bẹ lọ́jọ́ gbèdà kìyàmà ìbànújẹ́ ń bẹ òfò sì pọ̀ àgbákò sì pọ̀ àdánù ń bẹ lọ́jọ́ kìyàmà àwọn tó ti bẹ́ẹ̀ náà ọpẹ́ ní fọ́lọ́hùn gbogbo àwọn ìbànújẹ́ ọjọ́ gbèdà kìyàmà bó ti wò ó tóbi tó ọlọ́run wà á sẹ́rọ̀ fún mùsùlùmí hmm, kò ní ní mùsùlùmí lára tó bí ó ti ní kèfèrí lára torí tọ́lọ́run bá sọ láyé kanú Qur'an ó ní wa kana alẹ́lẹ́kẹ́fìrínà àti ìrọ̀ ọjọ́ ògbédà alkiyama yìí yóò le koko lórí àwọn kìfìrí yóò jẹ́ tough day ọjọ́ ìnira ni ó jẹ́ ọjọ́ ṣòro ọjọ́ ṣòro ni ó jẹ́ fáwọn kìfìrí láyé mínú sọ́tún mùdáfẹ́ ọlọ́run bá ní alẹ́lẹ́kẹ́fìrínà wáyẹ̀rọ yẹ̀sìr ọjọ́ ògbédà alkiyama kò ní jọjọ́ rọrùn fáwọn kìfìrí o ń já sí pé ìmọ̀ jọjọ́ rọrùn fáwọn mùmẹ́ni ọjọ́ ṣòro ní mọ̀ jẹ́ fáwọn kèfèrí ọjọọ jẹ́ fún ìmọ̀ jọjọ́ rọrùn fáwọn mùmìnì láyé ni Allah subhanahu ó ní táwọn ó ti pẹ̀lú ọjọ́ yìí ọjọ́ nira ni o ọjọ́ ni o máa ń jẹ́ wọn àti ìkébòsí wọn pẹ̀lú sẹ́rẹ́mú òdodo Allah subhanahu wa ta'ala yóò ṣe wàhálà ọjọ́ náà yóò ṣe rọ̀ fún yóò ṣe ní fúfú yẹ fún tí wọ́n ti bẹ́ẹ̀ náà amòmí nínà oríṣiríṣi ìpele láwà àwọn èèyàn náà ń bẹ lórí ìpele tí èsẹ ọkùnrin tí èsẹ méjì mọ ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ kódà ìrọ̀rùn tọ́jọ́ náà ó jẹ́ fún múmi ní òdodo yóò tún yàtọ̀tọ̀ síra wọn níwọ̀nba bí mọ́ni bá ti rí lára mòmí ní kọ̀ọ̀kan àti bí iṣẹ́ eré bá ṣe rámọ̀ mi nìkọ̀ọ̀kan òun ó tún máa tún ṣàlàyé lọ́jọ́ náà ó sì rọrùn fún oníkálukú tó ládàá ìjà wípé àjọ ń jẹ́ mùmìnì náà àjọ ń jẹ́ mùsùlùmí bọ́lá ó sì sọjọ́ náà rọrùn tó sì fúyẹ wàhálà ọjọ́ náà fún oníkálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni lórí imáìnì tí bá ń bẹ lára kó wá àti lórí àlàámàlù tí ń bẹ lára kó wá. ẹ̀kọ́ ẹlẹ́karùn-ún alḥasu ala taysiri ala al-mu'sir وأنه ييسر عليه في الدنيا والآخرة والمعسر تارة يكون معسرا بحق خاص لك وتارة يكون معسرا بحق غيرك والحديث يشمل الأمرين ومن يسر على معسر يسر الله عليه والمعسر ìgbà يجو yẹn محمد tí يجو náà lórí ká máa sẹ̀dẹ̀ fẹ́ ń tara bá ní ẹni ṣòro kágbìyànjú àti sẹ̀dẹ̀ fún ẹ̀bí yẹn bá ṣerú ilé láyé ń bí àti lójú alùkìyàmà ọlọ́run náà ó sọ ọ̀yàn rọrùn ẹ̀dẹ́ ó padà báyàn láyé àti lálùkìyàmà والمعسر تارة يكون معسرا بحق خاص ìgbà míì ń bẹ ẹni téèyàn ní lórí ẹ̀ èèyàn lè yàn dá ìwọ̀ yẹn ní lórí ẹ̀ léèyàn ya lówó lápèjúwe tí sì ń bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ kò róye náà dá padà àbí ẹ̀tọ́ kan ní bẹ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò rí àǹfààní tight condition tó wà or hardship situation tó bára ẹ̀ kò fi ráǹfààní àti dá nǹkan yẹn padà tó já sí pé bẹ́ẹ̀ bá wá lè fẹ̀dẹ̀ fún un kéèyàn ṣàmójúkò àbí tó bá lè ṣàmójúkò lára nǹkan yẹn tán yán yán fún un ibi tó náà bá lágbára máa kó fi sàmójúkò fún àmàrí bẹ́ẹ̀ ìgbà ní ìsìn ìgbà tó ṣe wípé yẹkúnnù mú ẹ̀sọ̀rọ̀n bí haqqin bí ghayrik ìyẹn lè jẹ́ tí ń bẹnu sòro látara ìwọ̀ kan tí èso ti èèyàn ìwọ̀ yí èso ti èèyàn àmọ́ èèyàn láǹfààní kí èèyàn lè bẹni tó ní sọ̀rọ̀ ọ̀rẹ́ o ti tásìkò tó eke nìyẹn e yẹn padà kó rí dá padà torí àwọn ìṣòro kọ̀ọ̀kan tí ń dojú kọ àti àwọn ìpèníjà kọ̀ọ̀kan tó ń rí èèyàn wá bọ́ọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ń alágbájá ẹni tí mo yá lówó ń jò ní ìwọ́n náà ló ní ìyá lówó yìí mọ́ o èèyàn sì mọ̀ nípa kọ̀ǹdíṣẹ̀ ni èèyàn wá bẹ̀rẹ̀ sí rọ ọ̀rẹ́ èèyàn ó lè èèyàn ó lè jábọ̀ èèyàn lè jẹ́yàwó èèyàn condition ló fa ọ̀ in mi in ọkọ mi àbíyàwó náà sì tó bá yọ̀ǹda owó yìí fún ó rí nínà ó lọ torí kò lè rí san lásìkò tá a wà yìí o kò lè rí san so nígbà wọn wà lè rí san sí èmi gan ó hàn sí pé ọlọ́ọ̀ nìkan ló mà so dákun sẹ̀dẹ̀ fún so ìgbẹ́ni yẹn yàn ju kó so ìkíní kejì náà ló kó sínú hadith yìí tó ṣe aláìsí sàlátù sàlám tó ní gbogbo ẹni bá sẹ́dẹ̀ fẹ́ni tára ni gbogbo bá ní mọ́rùn bẹni tí ó ní ṣòro yásọ̀rọ̀ Allahu alayhi ọlọ́run bá náà yóò sẹ́dẹ̀ fẹ́yìn náà yóò sọ̀rọ̀ ẹ̀yìn náà rọrùn tó bọ́ wá ṣe ẹ̀tọ́ yìí ara èèyàn wọ́n ní kásẹ̀ rọrùn fẹ́ ni ẹ kásẹ̀ dẹ̀ fún ó di ọ̀ràn èèyàn torí pé èèyàn ní authority lórí nǹkan yẹn fún ara èèyàn ṣùgbọ́n tó bá ti pé nǹkan yẹn ẹlòmíì ló ní kìí síyàn lè yẹn ní ah, irú ẹ̀dẹ̀ yẹn afẹ́kìyàn bẹ́ ni ẹ ṣe eh, Islam farama ẹni bá sì gbà fún yàn alhamdulillah so ẹwáyà kan náà Qur'an Allah subhanahu wa ta'ala ó ní wa in kana zu 'usratin fa nazratun ila misara tó bá ṣe tó yáwó lọ́wọ́ wa yìí ó jẹ́ tó tó níṣòro a lè lọ lára káwòye sọ́rọ̀ rẹ̀ lọ bí ká sẹ́dẹ̀ fún sẹ̀dẹ̀ hmm? so tayo pé àkàtà mo wá fà káàkiri ìní tó bá pọ́lọ̀ ká àníyàn dáadáa pẹ́ni ń láti dówó kí ṣe pé wá fi torí kagbọ́rọ̀ wáyé dáadáa case study ti wá nàìjíríà yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ nǹkan torí pé ọ̀rọ̀ wá fẹ́ dàbí falamma zaghu azagha Allahu qulubahum wallahu la yahdil qawmal fasiqin bọ́rọ̀ wá ti rí nàìjíríà nìyẹn má bàa lè sọ kọ́ńtì mi àìfẹ́ nìkan ṣe ń dà wá láàmú àìwáfẹ́ nìkan ṣe ń nìyẹn wò ti dá yẹn ọlọ́run náà wá ní kò ní ṣeéṣe tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lómìn tí ń yáwó kò kanlẹ̀ ní àníyàn bóun fẹ́ dá padà ṣùgbọ́n ẹni tí ò bá ní àníyàn bóun fẹ́ dáwó padà ọlọ́run ò ní í ṣe rọrùn kó lè dá padà ṣùgbọ́n ní bá ní àníyàn bóun fẹ́ dáwó tó ń yá wa yóò ṣe rọrùn fún láti dá padà tó tún wá di ọ̀nà yẹn kó máa jẹ́ kẹ́ni tó ń bá jẹ lówó nípa situation so ẹni tẹ́yàn bá rí condition ẹ̀ bẹ́ẹ̀ tó yáwó lọ́wọ́ èèyàn bó ti wù kó wù ó kéré tó bó ti wù kó pọ̀ tó èèyàn rí pẹ́ẹ́ni yìí náà fẹ́ dá padà kò sí ìsagbára ni ṣùgbọ́n kí ẹ̀mọ́ wá gbé lọ sí kóòtù àbí kí ẹ̀mọ́ wá dà láàmú ó dàbí èèyàn bá lè fojú fowó yẹn kí èèyàn lọ lára àsìkò tí ó rọ̀ lọ́rùn ẹ̀dẹ̀ kan náà lèèyàn ṣe yẹn bọ́lá subhanahu wa ta'ala gbẹ̀ni bẹ́ẹ̀ fọ́nà subhanahu wa ta'ala kó wọlá ìjọkùn soso rẹ̀ kó wọlá la ilaha illallah rẹ̀ kó bá ṣẹ̀jẹ̀ fún wa kó bá bí i àbùkátà wọn kó bá kó wá san gbèsè rẹ̀ la ilaha illallah ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ẹ̀kọ́ àti àǹfààní tí a máa rí dìmú ní fi ẹjọ́rọ́ wàjírùn fil akhirah ládàá táyé ń bẹ ládàá tàlìkìyàmà ń bẹ kódà bó wípé a lágbájá ní ilé ìgbàgbé rẹ̀ láyé bó ti wù kó lè tó mi ilé ìgbàgbé rẹ̀ a nígbà tí mo wà nù sinira tí mo wà nù sọ̀rọ̀ òun náà mo rí tì mí ìyí òun nìkan náà tó ibi táyé ń bí ká wá sọ tàlìkìyàmà. Hmm. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀keje alhassan ala sátìrì alẹ́ mùsùlùmí ìgbà yẹn ń yànjú ìsèyàn lákin ìgbà yẹn ló ń gbẹ kí ẹ̀ máa bíbú àṣírí fún mùsùlùmí wọ́n máa ń sátọ̀rọ̀ mùsùlùmí sátọ̀rọ̀ hùlọ́ fi dúnìyà lẹ́ àṣírà ó ṣe lọ́n ló jámọ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi ó ní gbogbo ẹni tó bá ṣe wípé ó ṣe bàṣírí fún mùsùlùmí kan ọlọ́ọ̀bá náà wó sáà yóò ṣe bàtílé fún un yóò bú náà láṣìírí láyé ń bí kò tó wá ní tún láṣìírí láyé kìíyàmá ó tún bú ṣìírí rẹ̀ ni ṣùgbọ́n a rí àwọn ẹ̀rí tó jẹ́ àmọ̀ wípé bíbu àṣírí tà ń sọ yìí tó bá jẹ́ nǹkan rí ni o tó bá jẹ́ nǹkan rí tó rà ń bóyàn láṣìírí rà ń bóyàn láṣìírí a lè fojú wo sọ́nà mẹ́ta àlàyé là ń ṣe a lè fojú wo sọ́nà mẹ́ta ìpín àkọ́kọ́ àyẹ̀kúnà fẹ́ràn ó já sí pé bòyàn láṣìírí tó fẹ́ ṣe fún yàn yìí lórí dáadáa ni ìpín àkọ́kọ́ nìyẹn ìpín kejì àyẹ̀kúnà ṣàrọ̀ ni kó jẹ́ bíbú àṣírí tó fẹ́ ṣe fún yàn yìí lórí aburú ni aláburú ẹ̀dá ni ọwọ́ pálábà rẹ̀ wá fẹ́ ségi ilẹ̀ fẹ́ mọ́ bá òkété fẹ́ bórù mọ́ lọ́wọ́ kátó wọn là ń bò láṣìírí lórí aburú ìpín kejì nìyẹn ìpín kẹta làyédìrí àyẹ̀kúnnù khairan am sharra ẹ̀yìn ọmọ bóyá ìbàtílẹ̀ fẹ́ bóyàn láṣìírí ṣe lórí aburú ni àbí lórí dáadáa ìpín kẹta nìyẹn bóni ìsìláàmù fi wá pè dájọ́ ìkíní kejì kẹta oníkátẹ́tí gbọ́ àwọn fàáfin yé wa tó bá ti pé lórí dáadáa ẹni ẹ fẹ́ ṣe bàṣírí lórí àbítàtì rẹ̀ fẹ́ túlé lórí tàwa fẹ́ bò láṣìírí wọ́n níyẹn Islam ó sẹ̀yìn dáadáa lórí irú àwọn ìgbòyàn láṣìírí bẹ́ẹ̀ kódà Islam ní ká ṣe é ara nǹkan àfi jẹ́ mùsùlùmí òdodo ni ká bòyàn láṣìírí lórí dáadáa lápòjúwe èèyàn mọ èèyàn kan ó jó ní wàárí ó jẹ́ lẹ́sìn ó sì ní ìmọ̀ dọmọlúwàbí dáadáa ó wá rí nínú àṣìṣe kan àbí ṣé yìí ìwọ náà mọ̀ pọ́kùnrin kò lè máa mà kó ṣàbùrú yẹn ó wá bẹ́ẹ̀ pé bẹnu àkọọ́lẹ̀ rẹ̀ fún bẹ́ẹ̀ níwájú ọlọ́run pé irú àṣìṣe yẹn yóò tọwọ́ ẹ̀ jáde tó náà sì jẹ́ tó ṣe pé níwọ̀n àti ṣàtàbùrú yẹn ti wáyé lọ́wọ́ ẹ̀ náà lòun náà ti bẹ̀rẹ̀ sí í jẹ̀ka àbámà níṣẹ́ ń kọ́ ní àrò pé ah sóun náà ló tún wá dánrú eléyìí wò ah, ìwọ ọlọ́run ha irú kí ilé wa ń ṣẹlẹ̀ yìí kò sínú ṣe ní kò sínú rìn ní mo níwà ọmọlúwàbí là ní ṣe jàǹdùkú ní sápáyá ha ìwọ lọ́hùn níbẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ń banú jẹ́ tí ń bọkàn jẹ́ tí ń bẹ̀ mí jẹ́ tí ń kábàámà kábùrú ẹni bẹ́ẹ̀ láṣìírí bẹ́ẹ̀ mahmud ìtí islam yìí ni ẹni tó dáa ni kábùrú láṣìírí bẹ́ẹ̀ khair òun wà ń bẹ̀ẹ́ jẹ́ mákòjúwe kan wá ìdílù ti rí lẹ́nu tí ìyẹn pọ̀ ebi pọ̀ ìyà pọ̀ afọ́fara wa ti ní wàkàzáàlìkà wàlì vọ́ọ̀lì ní nà dáàbọ̀ wàkàzáàlìkà wàlì bàbọ̀ vọ́ọ̀lì ní nà dáàbọ̀ ìmọ̀kánú yẹ ti bó ọlọ́run tẹ bá lẹ̀ ní túnbá kẹ padà sọ́dọ̀ ní ọlọ́run kẹ mófin níṣẹ́ àwọn tí mọ̀ yàn lé lórí tí mọ̀ yàn lórí aṣíwájú olórí lé yín lórí àwọn alábòsí bí yín náà ní mọ̀ yàn kí yín mọ̀ jẹ́rìí iṣẹ́ ọwọ́ yín tí ò dáa gbàtàrí alábòsí fúnra wa lórílẹ̀-èdè lára àwọn alábòsí ara wa lọ́lọ́run bá ti wá yọ àwọn lórí fún wa ṣé o kò sọ́gbọ́n ẹ múra sí ẹ máa criticize wọn ẹdú Buhari dáadáa bẹ́sẹ̀ bú Jonathan tó wá ṣáájú rẹ̀ gbogbo àwọn olórí yín ẹ máa àwọn gọ́fúnọ̀sì ẹ máa bú wọn ẹ máa láálí wọn ẹ máa bà wọn lókọjẹ́ kò lè sí changes changes tá ìrètí yẹn kò lè sí àtàbá change in our mentality tá change orientation wa tá change relationship wa pẹ̀lú ọlọ́ba subhanahu wa ta'ala tá kọ ìhà tó dáa sílẹ̀ ní ìṣẹ́lọ̀ sallallahu alaihi wasallam nígbà náà positive change change tá ìrètí yẹn nígbà náà láti lè rí lẹ́jẹ̀ bẹ́ẹ̀ kò sí bó ti wù kẹ́ni ó dáa tó lórí tó bá dépò ìjó lórí fún wa ọlọ́run padà lò nípa kan ìyà fún wa ni bó ti kẹ́ni ó dá tó nu mọ̀lẹ́bí kó tó lọ sípò ìjó lórí fún wa gbogbo wa dìbò fún pé àwọn náà ni a mọ̀ tí wọ́n tẹ̀dọ́ rẹ̀ ọ̀dọ́ wa ló ti sẹ̀mí bàbá rẹ̀ ìyá rẹ̀ nílé ní òun gánfà rẹ̀ gẹ́ nílé ní tó bá yẹ débẹ̀ báyìí kan rọrùn ọlọ́run tó bá débẹ̀ fẹ́ aṣọ náà dẹ̀ lábòsí ni yín yá aṣọ náà dẹ̀ lábòsí ni yín torígbà tẹ́ ẹ̀ bá jẹ́ ó ṣe tó yẹ kó ṣe kí láyé yín fi rọrùn òun ó sì dàbí ẹ̀yin náà bó ti ní sí ń ta káàkiri èyí náà nìyẹn náà so ìwà wọ́ra wa ni ṣùgbọ́n bí káàkiri lọ ní wípé èèyàn wá rí ohun tó jẹ bẹ́ẹ̀ kìí ṣe alábòsí ẹ̀dá kìí ṣe ń pálapàla òun ṣe ń pátipàti wọ́n bá ka mọ́kò olè lọ́n wá sóníṣù èèyàn wá rí èèyàn lè bó láti ti máa dà lápòjú rẹ̀ ah ẹni mo sì mọ̀ á ah, òun náà tó wá bẹ̀rẹ̀ sí sun ẹkún ó má bínú ẹnu ibì kan sí méjì tí mo fẹ́ jẹ yìí náà ni ibi ń pa mí kí n sì rí gbogbo ọ̀nà mo ló fa kí n sẹ́ńtì ń jáde àbá bò láṣìírí tó bá jókòó ara ènìyàn ìyẹn bò láṣìírí yẹn yááfi rẹ̀ fún tó bá jókòó olóko ìyẹn lè ṣe bàṣírí kí èèyàn bá bẹ̀ lọ́dẹ̀ tó lóko kí èèyàn sì sanwó ẹ̀fọ́ tó lóko tó èèyàn bá lágbára rẹ̀ lọ́wọ́ tàbí kí èèyàn bá sìkè lọ́dẹ̀ tó jólóko kó yááfi rẹ̀ fún torí pé ìwà rẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe ìwà jàǹdùkú kìí ṣe ìwà olè ẹni tí àdánwò ìsẹ̀mí ayé dé bá ní tíjọba ẹ̀dẹ́yìn wá lò àṣà ni ìpín kejì oníkójá sí pé èèyàn rí kéèyàn ṣe bàṣírí lórí ìnira kíyàn ṣe bàṣírí fún èèyàn lórí aburú hmm. bí kárí èèyàn tó ṣe pé ìsẹ̀mí rẹ̀ ìsẹ̀mí jàǹdùkú oníwà pálapàla ẹlẹ́ṣẹ̀ ẹ̀dá olùyapa àṣẹ ọlọ́run ọba ni bí àní àwọn èèyàn lára tó já sí pé bẹ́ẹ̀lẹ̀ bó láṣìírí náà kò lékún tayọ aburú àti tayọ àìlà náà lọ kálá ń burú ẹni bẹ́ẹ̀ láṣìírí islam bẹni àtẹ́lù ò èyí tí islam lójú ọ̀yìn fún wa ni wípé and yukshafa amruhu liman yakun bi ta'dibi ka expose ya lamari ẹ̀ sẹ́ni tí ó kọ́lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ ìyàwó ló dárú rẹ̀ wò ká gbé complaint ẹ̀ e, e. ni lamari rẹ̀ ká fi to aba re riti to bá jẹ́ tíṣà ilé ẹ̀kọ́ àfáà ni ti àti ìrẹ̀ tó wá tú sí wa lọ́wọ́ wípé tó ń ṣe wọ́nra wọ́nra pẹ̀lú àwọn ọmọ skul ó ń ṣe pálapàla pẹ̀lú àwọn ọmọbìnrin ilé kéwú àpèjúwe la fi ń ṣe o yurfa'u amruhu ila mudiri madrasa ajẹ́kọ̀ rẹ̀ tó tú ẹ̀dì létí àwọn management àwọn board of director ìdí wọn bá fẹ́ ṣe lọ́rọ̀ láti discipline ẹ̀ àbọ̀rọ̀ bò eléyìí wọn ló wá kọ́mọ̀ jù láwùjọ wa a máa wa láti rí aburú ni torí àwọn ọmọ sọ pé àmọ́jọ́ táwọn náà ó kò sírù ṣe sí yẹn tó ní wà wà ní pò táwọn náà wà lẹ́nu ẹ̀rí nǹkan lọ́wọ́ nàìjíríà yìí ti máa ń pààyàn lẹ́kún gan èyí ó ṣàìdá tẹ̀sí mi pálá ìdá náà ní tẹ́lẹ̀ ọlọ́wọ́ ní káàkiri rẹ̀ tú lórí tó wá wù níwà yẹn ó ti ń ṣe é títí ń mú oúnjẹ títí ń mú oúnjẹ tẹ̀sí mà lásìkò bá tó Allah subhanahu wa ta'ala fẹ́ jẹ alábòsí tó bá fẹ́ jẹ níyà rẹ̀ tọ́lọ́run fẹ́ jẹ níyà fẹ́ tú láṣìírí àṣírí ó tú náà ni ẹwà ní ẹbò láti rí o àìbá àmà àwọn náà eré àwọn náà lè kanwù sí sí ìyẹn lọ́jọ́ mi tó ní ó sì wà wà ní kótó àná wà lẹ́yìn ẹjẹ́ àgbálẹ̀ ń gbóòjò yìí kó náà lè gbà wálẹ̀ ń gbẹ̀rún ti wà gbẹ̀rún ti ẹ̀ lélẹ́yìn ẹjẹ́ àgbálẹ̀ ìgbà tí gbà òdòtẹ̀ náà bá dé táwọn náà ń bẹ nínú ẹ̀rùn ti wà kó náà lè gbà àwọn kéwú rándanrandan yìí là Nàìjíríà àtọkùnrin wa àtàgbà wa àtobìnrin àtọkùnrin gbogbo ẹ̀fín bàjẹ́ ní corruption ti padà wàá di ẹ̀wù tí ń bẹ lọ́wọ́ ní kálukú eléyìí àìbòlá ṣe rí rẹ̀ o àìspose irú ẹ̀ ni ìpé kẹta ó ní kó mọ́mà bóyá ẹni yìí ń tó ṣe yìí sáburú ni àbí dáadáa ni níbi tá a mọ ìbàṣírí tá a ṣe fún lórí àwọn afáàfin yìí wípé ìpìlẹ̀ ní wípé ká ti bàṣírí fún un káti bàtírí ìpìlẹ̀ mo ní pé káti bàtírí oore ni bó hmm? ti wá nínú ọ̀rọ̀ kan àdáfàrò ni àfàrò yìí àwọn afáàmọ́ ló dáadáa wípé lan ukhtiya fil afwi ahabu ilayya min an ukhtiya fil uquba kí n ṣàfiṣe níbi wípé mo yá fíyàn mo ṣàmójúkò fún mo nífẹ̀ẹ́ sí tí kí n ṣàyíṣe níbi ìfìyàjẹ èèyàn lọ ìyẹn ní kéèyàn ṣe nǹkan tó kù díẹ̀ káàtó sẹ́yìn tó ṣe yìí só wá dà bí ò da só lẹ́tọ̀ọ́ kí n jẹ́yìn àbí ìjà kí n jẹ́yìn à kéèyàn wá ṣàyíṣe níbi wípé tí ẹ máa ń lọ wọ́ ló mà ó dá nínú ṣẹ̀rá Islam ju kéèyàn wá fi mistake jẹ̀yàn yà lọ lórí bẹ́ẹ̀ kéèyàn bá ń tẹ́ni èèyàn lọ tí ń bọ̀ lórí wípé irú tẹ́lẹ̀ yìí ṣe ń sìn ṣé irú tẹ́ni ṣe nísìn tó kí n jẹ́yà ni kí n táṣírí rẹ̀ nàbí kí mọ́n táṣírí rẹ̀ tó kí n bó láṣírí nàbí kí mọ́n bó láṣírí fàlàáúlá àsátọ̀ èyí tí fi ń dájú òun náà ni kéèyàn sí bàṣírí fún Allah subhanahu wa ta'ala kó bu wa láṣírí